الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه قال المؤلف رحمه الله تعالى باب صفة الصلاة يستحب أن يأتي إلينا بسكينة وقار فإذا دخل المسجد قال بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام وعلى آله وأصحابه أجمعين أما بعد أدعوكم الله ọba tí ó ṣẹ̀dá gbogbo ẹ̀dá pátápátá atọ́rọ ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún àdébùwà Muhammad àdékùn ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run bá ṣe fàdébì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀yìn ábà àwọn tàbí àrùn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run ṣe wá lẹ́nu ìrìn láyé nínú sáré àti lọ́jọ́ gbèdé ìjẹ́bí Ramadan ni ó ṣe ń dẹ̀dẹ̀ kọ́ wọlé oríṣi wa kí Ramadan ló tó wọlé ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé láti gbé àwọn tá a bá ní àwẹ̀ kan àbómi ìsọ̀rọ̀ tí a jẹ nínú Ramadan tí ó kọjá ẹ̀jẹ̀ àgbìyànjú kárí pé a ti gbà á padà látàrí pé Ramadan. lábẹ́ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ṣẹ̀ kan àbómi ìta àtidá ẹ̀jẹ̀ àtúbá nínú rẹ̀ káfí títúbá ká ikú ní Ramadan kọ́nàbà kó gbà lẹ́sìn kò ní yẹ wá láyà àti àlàáfíà rẹ̀. قال المؤلف رحمه الله باب صفة الصلاة يستحب أن يأتي إليها بسكينة ووقار فإذا دخل المسجد قال بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك afa wa kọlọ kó bá nyẹ nìkẹ wọn lẹ́yìn tí a ti ṣe àlàyé fún wa tán nípa àwọn májẹ̀mú bíi márùn etí ọ̀gbọ̀dọ̀ má ṣe wá ju ìrùn kéèké lẹ́yìn tá a ti ṣe àlùwàlá tá a ti dàníyàn bóò là á ṣe wá kírun bá a kò sí bàtí sọ́dá àlàyé nípa bá a ṣe kírun a ní túsífà mẹ́rin sí ìròyìn ẹni pé àlàyé nípa bó ṣe yẹ kí mùsùlùmí kó kírun tí ó fi jẹ́ ìtẹ̀wọ́gbà níwájú ọlọ́run nǹkan méjì ó ní bàbá púpọ̀ ní abala yìí wọ́n bẹ̀rẹ̀ látòrí àdáàbò ìmáṣí ìlàsọ̀rà àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára wa tí yẹn bá fẹ́ lọ kírun fọlọ́run tí yẹn bá fẹ́ lọ sí mọ́sálásí ibẹ̀ ni a ti kọ́ ọ. bàbá kan wá sọ pé yustahabu wọ́n fẹ́ fún olùkírun kíládà rẹ̀ kó lè wú gọ́gọ́ wú gọ́gọ́ sí ayé àti ẹ̀yìnlẹ́yìn ha kọ́ wá sí mọ́síláṣí kọ́ wá síbi ìrùn kọ́ fẹ́ kí bìsàkì nàtìn wọ̀wọ̀ kọ́rin pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìfarabalẹ̀ wọ̀ èyí máa ń rìn jàwó jàwó jàwó jàwó tí yẹn bá lọ mọ́síláṣí tí yẹn bá lọ mọ́síláṣí ojú rẹ̀ lẹ́ni kìsìkò máa wo gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá ti ṣe lẹ́tọ̀ọ́ àti tí ò ṣe lẹ́tọ̀ọ́ kó tó débi eléyẹn àkọ́kọ́ ẹ̀kọ́ tí yóò kọ́ wà lára wa tá a bá ń lọ mọ́ṣáláṣí ni pé èyí ò ṣe àlùwàlá kéèyàn tó kúrò nílé kéèyàn lè bá a láǹfààní sí rọ́fùnù dàrọ̀jà àti àlehàtúmínà tòun kó lè bàjẹ́ pé ìgbésẹ̀ wa kọ̀ọ̀kan tá à ń bá ń gbé wọn fi máa kọ àgbéga àgbéga fún wa lọ́dọ̀ Ọlọ́run ìgbésẹ̀ tí bá ń tẹ̀lé wọn lè bá máa fi pa ẹ̀ṣẹ̀ wa wọn lè bá máa fi parẹ́ ìpínlẹ̀ rẹ̀ kọ́ ká tó jáde lé ká ṣe àlùwàlá tàbá ń lọ sí mọ́sálásí ká ṣe àlùwàlá lóní mẹ́ta mẹ́ta gẹ́gẹ́ bí Shufran Maula Usman ibn Affan bó ṣe gba àlàyé wa nípa bí àwọn Usman kò ṣe ṣe àlùwàlá tábà wá ṣe àlùwàlá tán àwọn àfáà dákọ àwọn àdúrà oríṣiríṣi lè téèyàn ó wí tí àbá lọ mọ́síláṣí ṣùgbọ́n gbogbo ẹ̀ àhàdé ìfòdò àyínfà àwọn àdéṣì tí ọ̀lẹ̀ ṣe ń lẹ́nu làwọn àbá àti sọ̀pẹ́ tá a bá fẹ́ kúrò nílé tá a fẹ́ lọ mọ́síláṣí àdúrà tá a máa ń ṣe tá a bá fẹ́ kúrò nílé gangan wọn ni láti tàbá lọ sí mọ́síláṣí ìyẹn bísímìlá tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah ìyẹn ni pé bísímìlá mo ń lọ mọ́sálásí o ló kọ́ ọlọ́run tawakkaltu ala Allah mo ní ìgbẹ́kẹ̀lé tó kún nínú ọlọ́run mo gbára lé ọlọ́run wala hawla wala quwwata illa billah èmi ò lágbára o n ò lóògùn o n ò lọ́gbọ́n kankan o wala hawla wala quwwata illa billah ṣùgbọ́n ọlọ́run ni mò ń wá fún mi lọ́wọ́ ọjọ́ òbí lọ́wọ́ fún mi. àdúrà ń tẹ̀yàn bá ṣe yálà èèyàn ń lọ mọ́síláṣí ni àbíyàn ti ẹ̀fẹ́ jáde lọ síbi iṣẹ́ ọ́sà ti ń kó nílé bí ẹ̀bà ti lè ṣe àdúrà mọ́ wọ́n na ògùn lẹ̀ èèyàn ọ̀dà kọjá àbúrò kankan ò sì lè ṣe èèyàn àwọn kan wọ́n fẹ́ ẹlé ẹ̀pá ó kù lọ́rùn nítorí òjíṣẹ́ náà bá sọ́kọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sálàm wọ́n lẹ́nu báyìí lébi gbólóhùn jáde kó tó kùn lé àwọn ẹni bí èèyàn bí èṣù èṣù bí èèyàn àjànú oríṣiríṣi ìsì ni wọ́n máa yàgò onítọ̀ tí bá ti hàn wá rí kanú wọn tó fẹ́ máa yọ onítọ̀ lẹ́nu wọn ni ọjẹ́ fi ilẹ̀ ọ̀dìwúkì àṣàrò gbogbo aburútọ bẹ́ẹ̀ fi ṣe pátá Ọlọ́run ti sọ Ọlọ́run ti àtúntòrúkọ ní káàkiri náà ẹ ń bá ti lè fi gbólóhùn jáde tí èè lọ sí ìwà burúkú kankan ò ní ṣe ànábì lórí sọ́tọ̀ lọ́wọ́ àlẹ́yìn tó sọ́tọ̀ ní pàtàkì lọ àwọn tó bá jẹ mọ́ bí anáàgùn lẹ̀ ọ́ tẹ kọjá sí kankan ò sì lè ṣe ọ́ ẹni pé gbólóhùn tá ọkọ̀ wínú tabawa kúrò létà ń lọ lójú ọ̀nà lọ sí mọ́sálásí àdúrà tó ń bẹ tá a máa rán mẹ́nu àdúrà yẹn ni wípé اللهم اجعل في قلبي نورا وعلى لساني نورا وعلى يميني نورا وعلى شمالي نورا وعلى أمامي نورا ومن خلفي نورا ومن فوقي نورا ومن ذاتي نورا اللهم أعزني نورا àdúrà tí ẹbẹ ká máa rán máa nù tabati lọ sí mọ́sálásí à ń béèrè ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn lókè nílẹ̀ níta ń bèrè ọ̀nà lára táwọn ṣe tá a bá ti lọ sí mọ́sálásí náà afa wa sọ wípé yorùbá àbò tọ́ba ti ń ràn tọ́ba ti ń lọ sí mọ́sálásí tó fẹ́ lọ kírun tó bá ń lọ bí irun wọ́n fẹ́ fún mùsùlùmí ayé àti àìlẹ́yà kọ́ ọ wá síbi irun tó fẹ́ kí bíi sẹ́kì ìrántí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀wàkọ́ àti ìfarabalẹ̀ wọ̀ tábàtò sí fàyídà dákọ̀lẹ̀ mọ́sídà tọ́bọ́wá dénú mọ́síláṣí bíi tá a ti fẹ́ kírun kọ́ọ̀lá bísímílà gbóná tí a fẹ́ kọ́ jáde lẹ́nu wa tá a bá fẹ́ wọ mọ́síláṣí ìsìnkọ́ kan sálámà tánù sálámà sínú mọ́síláṣí àdúrà tí a fẹ́ ká ṣe ni pé bísímílà wasalaatu wasalaamu ala rasulillah mo fẹ́ wọnú mọ́síláṣí wo ló kọ́ ọlọ́run mo ń tọrọ ìkẹ́ àti ìgbé ọlọ́run fún òjíṣẹ́ ọlọ́run adébọ̀wá muhammad àdúrà ni ó tún wá tẹ̀lé ọlọ́mọkẹ́ lè ọ̀nà bíi ọlọ́run wọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo ti ṣe pátá ọlọ́run dárí ẹ̀jẹ̀ mi wàfúláhàlì àbúrò abárahàmátìkà ilẹ̀kùn ìkẹ́ẹ̀rí ọlọ́run àwọn ilẹ̀kùn ìkẹ́ẹ̀rí ọlọ́run ọlọ́run wá ṣe fún mi àdúrà tó ní wá ṣe nù kátó wọ́n wá sí láti wọ̀nyíkọ́ di mọ̀ríjìlá wùlì yìí òun náà bàbá ti ń ṣe àdúrà ń tán á dẹ́sẹ̀ wọ mọ́sálásí ẹ̀ṣẹ̀ ọ̀tún ńlá tààrí síwájú tàbá fẹ́ jáde ẹ̀ṣẹ̀ òsì ńlá tààrí síwájú àtòdíjẹ́ ìdàkejì bá a ṣe máa ń ṣe tàbá fẹ́ wọlé ẹ̀gbẹ́ tàbá wọlé ẹ̀gbẹ́ ẹ̀ṣẹ̀ òsì ńlá ti iwájú tàbá jáde ẹ̀ṣẹ̀ ọ̀tún òun láti sí iwájú wàyíkọ́dìm ríjìláwò yóò ná ẹsẹ̀ rẹ tó jẹ́ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ rẹ ọ̀tún yóò taari ẹsẹ̀ wájú lẹ́nu hóre masjidi tabafẹ́ wọ inú masilasi. wàlíyí sọ̀rọ̀ ẹsẹ̀ òsìlẹ̀ yóò kọ̀kọ́ nà síta fìlìkòròj lẹ́lìkòròj yẹn nígbà tí a fẹ́ jáde kúrò nínú masilasi. wàyẹ̀kú lùhà dàbíkìrọ̀ irú àdúrà yìí òun náà ni yóò ṣe tó bá fẹ́ jáde ibi tí ó ti yàtọ̀ ìlà anáwòyà kún wàfúláhàlì àbíwá àbáfọ́dìlẹ́ka dípò àbúwá àbáràmátìkà níbi tí alákọ̀ọ́kọ́ yẹn ni pé tí ẹ̀ bá fẹ́ jáde ní mọ́sálásí bísímìlá. والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب فضلك níbi talakọ̀kọ́ àbúwá bára nàtìkà mọ̀tàbá fẹ́ jáde látàrí kó lè jẹ́ pé èèyàn jáde mọ́sálásí ọ̀n lọ bí sórí òkèlè rẹ̀ tí ó ti pán ibi ọṣẹ rẹ̀ ibi ọjà rẹ̀ ní lọ so ọlá ọlọ́run làwọn ń tọrọ àrísìkò ìlàwọ̀ ń tọrọ lọ́dọọlọ́run yẹn ni pé wàá fúláhà ilẹ̀kùn ọlá rẹ̀ ọlọ́run ọlọ́run wá ṣe fún mi àdúrà tí yóò ṣe mú kí yóò jáde bọ́ sí lásán gbogbo nǹkan mùsùlùmí àdúrà àdúrà àdúrà àdúrà ni. kàmà rọwà dhalika kàmà warada dhalika fil hadith gẹ́gẹ́ bí eléyìí bó ṣe wáyé nínú hadith èyí wọ́n gbà wá látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọlá tí wọ́n fẹ́ fún wa tàbá lọ mọ́sálásí fàyídà kọ́ọ̀mù ilà sọ́lá bíyàn bá wá fàyídà kọ́ọ̀mù ilà sọ́lá ti kọ́ọ̀lá Allahu akbar wa rafa yadayhi hadwa ilà hadwi máa ń kí báyìí ètò tí yẹ kó síwájú ni pé táìpì táìmù tíyàn wọ mọ́sálásí ó kù díẹ̀ tí wọ́n ó ṣe ìkọ́ wọ́n bá kí yóò ṣe náà fìlà torí ọ̀rọ̀ ànábì tó sọ pé idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yarka àrùkàlẹ́yìn ẹnìkan ní bá wọ mọ́sálásí ọkùnrin ni obìnrin ni ọmọdé ni alàgbà ni àsìkò tí wọ́n fi àyàn náà fìlà ni àbásìkò tí náà fìlà yíyàn tí ò lẹ́tọ̀ọ́ fọ́ ọwọ́ mọ́sálásí ọ̀fẹ́ jókòó ànábì ní ká má ti jókòó tó fìrí pé òfin ṣe náà fìlà rákà méjì kó tó di pé àjókòó tẹ́gbẹ́ lásìkò náà yù ní tí wọn àfi ká ṣe náà fìlà ń gbà náà àjẹpẹ́ náà fìlà tá a ṣe ń lè sábà bíi ó ní okùnfà tó bíi tàbí ṣe kàmàtà àbẹ̀ ìlàdá kàrí ìmọ̀ ṣe àfihàn ọ̀rọ̀ ìmọ̀ ọ̀gá ọ̀gá ìlú nínú ọ̀làmà. náà yẹn ní pé ká tó jókòó a ṣe náà fìlà rákà méjì jẹ́ pé táìmù téèyàn wọ mọ́ṣáláṣí ìyẹn wò pé àsìkò ọ̀run kò tí ì tó ìbálẹ̀ mọ́ mọ́ ò tí ì dé ìyẹn wá ń ṣe náà fílà lọ rákà alákọ̀ọ́kọ́ bó ṣe fẹ́ rò kú ìmáàmù wọ mọ́ṣáláṣí wọ́n ṣe kọ́ mà sò níbẹ̀ ń èèyàn ò ní tẹ̀síwájú ń bi náà fílà téèyàn fẹ́ yàn torí àdìsọ sọ pé ìdá òfin ìmàtí sọlá àtúfálà sọlá àta ìlànà tó kò sírun kankan tí wọ́n gbà wá láàyè láti kí mọ́ kò sí náfìlà kankan mọ́ àyàfi ìrun ọ̀ràn àyàn ìdí afẹ́ kí wọn. tó ń gbìyànjú kí rákà ẹ̀yọ kan èèyàn ń ti fẹ́ dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ní máa ń wọnú mọ́ṣáláṣí àbíyàn tiẹ̀ ti ń bá ẹlẹ́ẹ̀kejì èèyàn ti ń bá lọ ní ẹ̀ṣẹ̀ ìkọ́mà so níbẹ̀ ń èèyàn ó tẹ̀síwájú mi náfìlà ń ṣùgbọ́n tí ó kà ń bẹ̀rẹ̀ nínàró ni nírùkú ni níforíkalẹ̀ ni yóò jìwò fún yẹ kó lè bá láǹfààní láti lọ darapọ̀ mọ́ ìmáàmù lé bàbá wa ọ̀sẹ̀ wíìn wọ́n ṣe ṣe àbẹ̀ inú tíra wọn àṣẹ́rìfó àdúgbòǹtì alazadi mustapha ni wọn. fàyídà kọ́mi ilẹ̀ sọ̀rọ̀ à tó bá wá fẹ́ kírun ó ti nàró báyìí ó fẹ́ kírun ìta àkọ́kọ́ ṣe ni Allahu akbar yẹn ni a máa ń pè ní gbólóhùn Allahu akbar gángan ńlọ jẹ́ orígun fọ́run ọwọ́ méjì tí a ní ká gbé sókè ń kò sí nínú rúkúnù kìí ṣe wájibù mustahabu ààyè mẹ́rin ìyẹn ti fẹ́ ká gbé ọwọ́ sókè láti sọ ọ́ lálàáfíà jùlọ tó fìdí ẹ̀ múlẹ̀ ààyè kìíní nígbà táwọn fẹ́ ti ká bára bẹ̀rẹ̀ rún Allahu akbar ká gbọ́ òkè ààyè kejì nígbà tá a bá fẹ́ rùkú á tún gbọ́ òkè á ti Allahu akbar ìgbà bá fẹ́ gbórí kúò ní rùkú á tún kọ́ méjì òkè sami Allahu liman hamdahu rabbana wa lakal hamd mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ tá a fẹ́ kí òun rákà mẹ́ta àbí mẹ́rin ni. tàbá fẹ́ dìde lọ sí rákẹ́ lẹ́ẹ̀kẹta a tún gbé ọwọ́ wa sókè ó jẹ́ àwọn àyè mẹ́rin tí a ti ní kéèyàn gbọ́ orí òkè lórí irun ó dẹ̀ pé atúrínú àwọn àfáà a tún padà rí pé àwọn àdíìsì míì tún ti ń bẹ lórí ilẹ̀ yóò ti gbé ọwọ́ sókè gẹ́gẹ́ bàbá wa ṣe àlàyé rẹ̀ fún كيفية صلاة النبي صلى الله عليه وسلم وصفة صلاة النبي صلى الله عليه وسلم فإذا قام إلى الصلاة bíyàn bá wá dìde nàró sọfẹ́ kírun gbólóǹta kọ̀kọ́ wí oní Allahu akbar torí ọ̀rọ̀ ànábì tó sọ pé tahrimu at-takbir wa tahlilu at-taslim gbólóǹtì máa ń sọ eré ṣíṣe àwàdà ṣíṣe jíjẹ mímu tí máa sọ ọ́ dé ìwọ̀ lórí irun ó ní Allahu akbar ẹni bí ẹ̀bá ti lè ṣe Allahu akbar á sọ̀rọ̀ á sàwàdà ó ti parí mu ó dì mí ìbá tó parí irun wa tahliluha níta fi wá bọ́ra lẹ̀ kó mi irun táǹkì ó ní at-taslim ó ní kéyìn sálámù sọ́tún àti sí òsì fàyídà kọ́mi ìlà tó bá dìde láti kírun. kọ́ọ̀lù ní tí mùsùlùmí ọ̀sọ̀ ni Allahu Akbar ọlọ́mọ tóbi ju ọlọ́mọ tóbi pọ̀ o tí ọba wa wí gbólóhùn wọ̀yẹ́rù fáwọn yàdẹ́yìn ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n fẹ́ kó gbé sókè ìlà hàdù ìmọ̀nkìbẹ́yì tí ó wà ọ ọ̀gangan èjìká rẹ̀ méjèèjì ẹlòmíì jẹ́ ẹlòmíì dábàá sí Allahu akbar nígbà tó ọmọ aka fúlàní olùkọ́ àti wájú ọmọ etí sọ̀yẹ́ ni pé ìyí máa ká sí Allahu akbar kọ́ wọ́n máa ga ju èjìká wa lọ tàbí kọ́ máa ga kọjá bí etí ẹlòmíì bí etí gangan ni ó ti mú tí ó ti tọ́ bíbi tí báyìí Allahu akbar bá ń kọ́ sọ Allahu akbar tàbí Allahu akbar téèyàn ọba wa ká bára wọn igbó lèyàn kàwó òkè igbó lèyàn ó ṣe bóòlù kìtìrì títa bá ti ń ṣe Allahu Akbar bẹ́ẹ̀ náà láàmú akọ́wọ́ gbèsè pé ìgbà kan náà lábẹ́rẹ̀ ìgbà kan náà láparí ẹ̀ ni àbá ọ̀kọ́ ṣe Allahu Akbar síwájú ká tó wá gbọ́ wókè ọ̀rọ̀ méjì làwọn àbá àsọ nínú al-Mughni ètí bàbá Ibn Qudamah tí wọ́n kọ́ wọ́n ní àti Allahu Akbar wa ìbẹ̀rẹ̀ rẹ̀ àtọwọ́ gbígbókè àtọwọ́ gbígbélé àti parí Allahu Akbar ìgbà kan náà ni pé Allahu Akbar Allahu Akbar àwọn kan ní ọkọ̀ sí Allahu Akbar èèyàn sì àgbọ̀ òkè kò sí ìta síbẹ̀ tí a ṣe náà yóò gbọ́wọ́ rẹ̀ sókè ìlà hàdù ìmọ̀nkìbá yìí tí ó fi wà ní ọ̀gángán èjìká rẹ̀ méjèèjì ní pé ọwọ́ ò ní ga ju èjìká lọ tàbí kó ga jù lọ kó má tayọ ìbìyìntì. àwọn ìlà àṣà àmàtà yìí òdòdó náà yìí. tàbí kọ́wọ́ wọn ọ̀gá sókè kọ́wà ní ọ̀gángan ibi fẹ́lẹ́fẹ́lẹ́ etí rẹ̀ méjèèjì á gbọ́wọ́ òkè lórí irun fi àrùbá àti màwá àdìhà láàyè mẹ́rin àyè àkọ́kọ́ inda takbiratul ihram nígbà tá a bá fẹ́ ká bára alákọ̀ọ́kọ́ tó jẹ́ orígun lórí irun ẹ̀ ń bá gbàgbé níbẹ̀rẹ̀ tí ọ̀ràn tó fi adé rákà ẹlẹ́ẹ̀kẹrin ló tó wá rántí àti rákà kìíní kẹta kẹrin gbogbo ẹ̀ pátá kò nítumọ̀ torí pé kò tí ì bẹ̀rẹ̀ ẹ̀rùn nù yẹn bí ìyẹn ọmọ síláàtì bó ṣe ọmọ síláàtì báyìí dípò bó ṣe aláàpá ọkọ̀ sá kàwọ́ mìíràn alhamdulilayi rabbil kọ̀sẹ́mi aláwọ̀ kọ́ lẹ́tẹ̀ tó fi sọ́ọ̀tì aláàpá ó rántí tẹ̀ kí raka kìíní raka kejì irú ẹni báwọn kéétí ìwọ̀run láǹtàní akíṣọ́látò kéèta kókó pòun kírun tọ́bẹ̀ sí bàǹtẹ̀ sálámà yóò tún rùn kí lójijì táìpẹ́rẹ́ kẹlẹ́ kejì lọ́ba tó rántí adẹ́pẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ ṣe Allahu àbárú sòkírun lọ́ba tó lè pẹ́ yóò lè túmọ̀ yẹn ni pé yọ ètò ti kírun kéétí kírun kéé máa kírun yọ ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìrun rẹ̀ ní àkọ́tún yẹn ni pé fi arba'ati àti mawadi'a ààyè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá ti gbọ́wọ́ òkè sábàfẹ́sì Allahu akbaru lórí irun ààyè àkọ́kọ́ inda takbiratul ihram nígbà tá bá fẹ́ kábàárà àkọ́kọ́ ìta máa ń bẹ̀rẹ̀ irun ìkejì wa inda ruku'i nígbà bá fẹ́ rúkú yóò gbọ́wọ́ kìbi Allahu akbar wàhíńdà rọ́fún ẹ̀mí ni o tàbá fẹ́ gbórí òkè kú òǹbí rùkú tàbá fẹ́ gbọ́dọ̀ ń sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamd àtúgbọ́ òkè wàhíńdà kìyàm àti nígbà tàbá fẹ́ nàró mínà tashahudi al-awwal kú òǹbí táyà alákọ̀ọ́kọ́ ẹni àti kíráka kìíní àti kíráka ẹlẹ́ẹ̀kejì sẹ́ǹpá jókòó á ṣe àtàṣáwòdì a ṣe báwọn bàbá bí a ṣe máa ń wí tábà ti parí táyà ń ta fẹ́ múrákẹ̀ lẹ́ẹ̀kẹta wá èyí ó ṣe Allahu Akbar èyí ó sì gbé ọwọ́ sókè séèyàn wà á náà rò tán kó tó di pé yóò gbọ́wọ́ òkè àbí lórí ìjókòó ìní ó ti gbọ́wọ́ òkè méjèèjì náà lọ́nà òdìjà méjèèjì ọlọ́run bá ẹ̀yìn ọlẹ́sìn wa. kàmásáàt bíi dáàlìkà alẹ́hàdíìtò àní nàbí yìí sallallahu alayhi wa sallam ẹgẹ́ bí àwọn àdíìfì tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ àwọn àdíìfì tó yanjú bó ṣe wá lórí eléyìí látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam. tọ́wọ́ sí tá a bá ṣe tán níbo láàgbé ọwọ́ wa sí a kò má yà ni tabako maya níbo láàgbèsí igbá àyà lókè àyà gangan láàgbèsí ni àbí lábẹ́ àyà lókè dodo àbí dodo ibẹ̀ láàkà ọwọ́ méjèèjì láàkà sí mẹ́rẹ̀ẹ̀rin tàbí mẹ́tẹ̀ẹ̀ta làwọn ọ̀rọ̀ táwọn àfáà sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá kò sí àdíìtì tó múnádóko lórí pé ibi báyìí ni kò gbé ọwọ́ rẹ sí. Si bó o gbé sábẹ́ dodo kàmádáàbà ilé Abu Hanifa rahimahullah wal Imam Ahmad rahimahullah déédéé ni bó o sì gbé lókè bí dodo déédéé ni bó ìṣẹ́gbé lórí gbáàyà kò síbi tá a gbé sí tí a gbé sí níbẹ̀ torí kò sí ẹ̀rí kan pàtó tó múná lóko lórí ìgbọ́ gẹ́gẹ́ bí tí a gbé ọwọ́ sí bàbá wa ah, Ibn Sheikh Jibril ní ẹ̀sẹ̀ àlàyé inú tíra wọn ṣẹ́rí o wọn mú dàtọ̀ fẹ́kọ̀ yìí ètí mi kò dáàmà rahimahullah tí tí wọn kọ. wọ́n yá dáhùn yáwó dòwòlè yóò mìíràn alàdì yóò sọ̀rọ̀ ọwọ́ ọwọ́ ọ̀tún ẹ̀ǹtí ń kírun yóò gbé ọwọ́ ọ̀tún yóò gbé lórí tòsì táàtà sọ̀rọ̀ tí yìí lábẹ́ ẹ̀dódó rẹ̀ ibẹ̀ ni ó gbé sí sàbùlọ́dà àwọn ànábìlà àti ànáfíyà abẹ́ ìdodo lèyìn ó fi sí so ètò tẹ̀wọ̀n lọ́dọ̀ bàbá ni wọ́n lè tọ́ bá ti tẹ̀wọ̀n làwọn máa sọ wàyà dáhùn yàdá òde yóò na ọwọ́ rẹ̀ ọ̀tún yóò gbé lórí àdìyúsọ́rọ́ orí ọwọ́ rẹ̀ òsì àti kìíní àti kejì tààtà sọ̀rọ̀ ti lábẹ́ ìdodo rẹ̀ ẹni pé ọwọ́ ọ̀tún á gbé lọ́wọ́ sí ìdodo tẹ̀lé lé táwọn àgbẹ̀ lábẹ́ ìdodo rẹ̀ lọ́dọ̀ ìlú náà Ahmed àti náà bàbá rẹ̀ nípa lọ́wọ́ ìyẹn lè gbélé bí náà ìyẹn sì lè gbélé bí kò síbi tá a gbélé mẹ́tẹ̀ẹ̀ta tá a gbélé torí àtàdé ìdìbò tẹ́nìkì ńlọ ẹnìkejì ẹnìkẹta kò sí ètò múnádókò tó kò díjà ó sùmọ́kéèyàn wá ká wọ́ọ́lẹ̀ kó da wọ́ọ́lẹ̀ báyìí lórí irun ìyẹn ìsìláàlù yàtẹ̀yìn eléyìí khilafu súnà ni ọ̀dọ̀ àwọn màlìkíyà ńlẹ́lẹ́yìn ló ti kọ́ mà nítòsí fani wípé Imam Malik rahimahullah lásìkò fitan lásìkò mihna wọ́n lu bàbá débi pé apá rẹ̀ ò sí gbé má látìgbà yẹn ti ń dáwọ́ lẹ́yìn tábàlọ́wọ́ ní mú àtá etí màmá lèkì tí wọ́n gbà wá tíra défin wọn wọ́n kọ́ ọbẹ̀ pé àwọn nǹkan mẹ́ta kan bẹ máa bí oore fẹ́ dà á lára rẹ̀ ni ìgbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lórí ìrùn tìmọ́mù ní àgbà fúnra wọn sọ̀rọ̀ ìmọ̀lọ́ ọ̀hún yẹni pé yóò ní dáwọ́lẹ̀ àwọn èèyàn kan sì ń dáwọ́lẹ̀ tí lásìkò sí o wọ̀yẹ́dáwọn yẹ́dáwọn lè yóò múnadà lórí sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ọ̀tún yóò gbé lórí òsì tààtà sọ̀rọ̀ ti lábẹ́ dodo rẹ̀ awúfáwúkọ̀ á tó bá sì wù ú lè gbọ́wọ́ méjèèjì sí òkè dodo àwọn àlà sọ̀dẹ̀rẹ̀ tàbí kó gbé lórí gbáàyà rẹ̀ torí bí adé sọ wá ń bẹ̀ òmìnádókò ní òjì kí bàbá rọ̀ já láàrin ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀lá ní àfikọ́ wa ẹni pé kò sí ètò ṣe ń bẹ̀ tí è sọ́nà ìgbáyà lọ́kálé ni tọ́ọ̀bá ti jẹ́wà bí ọ̀nà ọ̀fún báyìí wọ́n ní á sọ́sọ́lélẹ̀ rọ́bì kà wọ́n ní á gbọ́ lébi ọ̀rùn rẹ̀ rárá sọ̀dẹ̀sí rẹ̀ lẹ́yìn rọ́ǹgì lórí gbáyà abẹ́ gbáyà tàbí lábẹ́ ìlò wọ̀yẹ̀kóòrò tá a bá wá rùkú ọ̀kẹ́ tá a bá wá rùkú ọ̀rùn ok yorí òrùn ìbẹ̀rẹ̀ inú náà láti wà wayakun gbólóhùn tá a wà sọ ni pé subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuka wa ta'ala jadduk wala ilaha ghayruk yẹn ní máa ń pè ní du'a ul istiftahi du'a istiftahi salat àdúrà tá a máa ṣe gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tá a fi ṣírun tá a fi bẹ̀rẹ̀ run òun wọn oríṣiríṣi ńlọ́wá èmi ìwá látọ̀dà bò rẹ́rà tọ́sọ̀ bá nàbí wípé àrò àìta sòkútàkà hùnẹ́ì àtàn bẹ́ẹ̀nà tẹ́kbìrì pọ̀lìkìrọ́ à ilé òjíṣẹ́ lọ́mù mo ṣàkíyèsí pé tọ́ ọba ti ká bára tán kó tó di pọ́ ọmọ kafátíà ọmọ adákẹ́jẹ́jẹ́ fún bí àsìkò díẹ̀ kí lọ́ọ́ máa wí ń bẹ̀ ilé òjíṣẹ́ lọ́mù ànábìwájú máa ń sọ pé. اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب tẹ̀lé parí àdéhùn mi. ẹni pé bá a ṣe àdúrà eléyìí náà ọ̀nà ni bá a ṣe tí a ń wá mí náà ọ̀nà ni gbogbo ẹ̀ bọ́ gbà ní ẹ̀sìn wa wọ̀yà kóòlù yóò wá sọ pé subhanaka Allahumma wa bihamdika mímọ́ ni fọ́lọ́mù ọyìn àtọpẹ́ tọlọ́run ní ṣe o wátàbá àrùkásímọ́ka ìbùkún ní fowópọ̀ ọlọ́run wọ̀tàn àlà jádúkà títóbi ọlọ́run ọba mi ọmọ kọ wàlà ìlà àwọn èrò kọsọ́lọ́run mìíràn tá a jọ́sìn fún lódodo yàtọ̀ sí ọlọ́run. àwògẹ́ ìrọ̀wò tó bá sì wù ú ó lè ṣe àdúrà míì yàtọ̀ sí eléyìí lọ́dọ̀ àwọn jùmọ̀ hàn àdúrà yìí mustahabu ni sọlọ́dọ̀ àwọn màlìkíyà màkìrò ni àwọn ìsìfà màkìrò lọ́dọ̀ àwọn màlìkíyà. àwògá ìrọ̀wò tàbí kó ṣe àdúrà míì tó yàtọ̀ sí eléyìí mínàlì ìsìfà hàt nínú àwọn àdúrà ìta máa fi bẹ̀rẹ̀ ẹ̀rùn àlìwárì dátì àní nàbí èyí tó wá látọ̀dọ̀ ànábì wa ìkẹ́ àtìyọ́ ọlọ́run ọmọ àbá. lẹ́yìn dùn àwọn lè ìṣèfà thumma yata'awwadu wa yubasmilu lẹ́yìn náà èyí ó ṣe a'udhu billahi minash shaytanir rajim wa yubasmilu èyí ó ṣe bismillahir rahmanir rahim kótó di yìí ó wà dẹnu lé suratul Fatiha ní kíkà sẹ́yìn ó wà á ti a'udhu billahi tóòtọ́ sẹ́yìn ó ṣe alhamdulilayi ah, rahman rahim bàbá àti ṣe ọ̀rọ̀ méjì ló wá lọ́dọ̀ àwọn àfa nítorí orí bẹ́ẹ̀ ni pé àrínú àwọn hadith yẹn sọ pé anabi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ pẹ̀lú alihamdulilayi rabbil alamin ṣùgbọ́n táwọn afa àti àti jámù láàrin rẹ̀ ni wípé ẹni tó sọ pé alhamdulilayi rabbil alamin lana ma bẹ̀rẹ̀ ẹrù orí wí ẹnitọ́ni máa ṣe a'udhu billahi àti bisimilayi rahmani rahim onáàrí wí bó ṣe kọjú sí kálukú lọ́fà àwọn tí wọn bá súnmọ́ sáfù alákọ̀ọ́kọ́ nítòsí ànábì àwọn yẹn gbọ́ pé máa ṣe a'udhu billahi minash shaitani rajim bisimilayi rahmani rahim ṣùgbọ́n àwọn tí wọn bá jìnnà wọn àní gbọ́ lóbi jẹ́ pé àwọn tí wọn gba àdìsí pé máa bẹ̀rù pẹ̀lú alhamdulilayi rabbil alamin torí pé àwọn jìnnà sí i ibi táwọn ẹbí ti ń kẹyìn ni pé lẹ́yìn dùn àwọn ìṣẹ̀fà á sì àwọn dòmìnira ìmìnira ṣàyẹ̀tọ̀ ọ̀nà rọ̀jìn bisimilahi rahman rahim kátó wá lẹ́nu lé fatia ní kíkà wọ̀nyẹ́ kúrò lé fatia ta èyí wà bẹ̀rẹ̀ fatia láti ké wọ̀nyẹ́ kúrò máa ha fi rọ̀kàtẹ́yìn ní ọ̀làyẹ́yìn mí na rùbàáyàtì wọ́túláfíyàtì sùúrọ̀tàn. lẹ́yìn tá a bá ké suratul Fatiha tán tẹ́gbẹ́ rákà alákọ̀ọ́kọ́ àti raka ẹlẹ́ẹ̀kejì ni níbi àwọn ìrun tó jẹ́ olóko mẹ́rin àbí tó jẹ́ olóko mẹ́ta lẹ́yìn Fatiha èèyàn ka súrà tó bá rọ̀yàn lọ́rùn èèyàn ka lè lórí wọ́yẹ́kọ̀rọ̀ máa ka suratul Fatiha yóò tún wá kà pẹ̀lú ẹ̀ súrà tán ka súrà kan. lẹ́yìn tó bá ti ka fati àtàn níbo fi rọkàtẹ́ ìnìlẹ̀ òwúlàyẹ yìí níbi rákà méjì alákọ̀ọ́kọ́ mina rubaiya níbi ìrun olóko mẹ́rin wàtúlàfíyà àti ìrun olóko mẹ́ta mo rò pé yé wa o èèyàn kà suratul fatiha èèyàn kà sókè mbẹ tẹ dórí ìrun oníraka méjì nìkan èèyàn kà suratul fatiha èèyàn kà mbẹ takuna filifajiri ntí a bẹ kéèyàn ọ̀ka ok takuna filifajiri mintuuli almufasol ètí a bẹ kéèyàn ọ̀ka nínú irun àsùbá àwọn súra tó gùn tó gùn nínú àwọn mufasol ìyẹn bẹ̀rẹ̀ látòrí súra tó kọ́ tí a dórí súra tó nà báyìí ìyẹn bẹ kéèyàn ti mú súra tí yẹn ọba ká wàfíìl magrebi mi nkì sọ́ọ̀rì níbi irun magrebi níbi àwọn súrà kéékèèké iná ti fẹ́ kéèyàn ọ̀ka wàfíìl bá pín yẹn ni pé nítorí bẹ́ẹ̀ látọ̀dí súrátù dùhà wá sí súrátù nàás ńlẹ̀ yẹn ọ̀ka magrebi wàfíìl bá kí níbi àwọn àrùn yòókù tó wá ṣẹ́kù inú wo ló yẹn okò zórì okò ásírì àbí àti ìṣá wàfíìl bá kí min àwòsàn ọ̀tí ìyẹn bẹ́ẹ̀ látọ̀dí súrátù nàbáyìí. E tí ẹ lórí sóràtù àṣàm ntí a fẹ́ káka ní àárín mu àbáwọ̀ akabakọ́ra káka alimuran kò sí ìta kàmbẹ́ náà tí ó wọ̀ orúkọ náà bá sọ pé ọ̀kọ́rọ́ ó máa tàyà sàrọ̀ mí lẹ́nu kòkòrán ẹ tó bá ti lè pé ìrùn alẹ́ ni ìtaàbà ká ń bẹ̀ wọ́n fẹ́ ká kéwú sókè ń ìrùn àti ìrùn so níbi mẹ́tẹ̀ẹ̀ta wọn táàbà ká ń ni àti súra rẹ̀ níbi rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ká kà sókè wàyí gbogbo ọ̀run tá a máa ń kí kewuta baka mbe jẹ́jẹ́ ńlẹ yín òkè ìlà ìjọmọ ata àyàfi jimá nìkan ntẹ̀yìn ọkà mbe rákà alákọ̀ọ́kọ́ àti kejì wọn fẹ́ kéèyàn o wọlé rìn dẹ́yìn bẹ́ẹ̀ náà ni wọn ọdún méjèèjì ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá àwọn awọn tá àbàkà ń bẹ̀ fáti àti súrà bẹ́ẹ̀ tó kọ́ la fẹ́ kà lẹ́yìn níbi àwọn ọdún iléyà àti ti ìtumọ̀ àwọn. wàlùkùsù àti ìrún tá a máa ń kí tó bá di pé ìmọ́lẹ̀ oòrùn tó bá wọ́ ọ̀kùn tàbí kùsù ìyẹn ìrún tá a máa ń kí tí ìmọ́lẹ̀ òṣùpá tó bá wọ́ ọ̀kùn tó ṣùgbọ́n òun máa ń sábà ṣẹlẹ̀ ní òru kẹtàlá ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún àwọn àsìkò tí kò sóbò kọ́mọ̀ tí máa ń sábà wáyé nínú ṣùgbọ́n tí òórùn tiẹ̀ òun ọ̀wọ́ pọ̀ ọ̀sán náà ni ó sì wà wọn ò ní pẹ́ bá yá ìbẹ̀rẹ̀ oṣù àbáàrin oṣù bàtọ́lọ́ bá fẹ́ mú wa òun náà ni mú wa. wọlé ti sọ bákan náà tójú ọ̀bá tí ọ̀dà tọ́ba dá kùránì kọ́ láàká ní àbáyọ̀ wà lọ́ka kùránì kùránì kọ́ ìmọ̀ kéyìn ó ṣe àdúrà lórí kútúbà lórí mímbàrí tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ká kóra wa jọ ká lọ sí pápá ká lọ sí sọ̀látà ìsìnkọ́ ìrun tá a máa fi béèrè sákìyù kí ọlọ́run rọ̀jò fún wa irú àwọn ìrun yẹn ni pé ìrun jimá ìrun ọdún méjèèjì ìrun kùsùfù tóòrùn bá wọ́ọ̀kù àbúsùpá wàlẹ́ ìsìnkọ́ àyíbẹ̀ẹ́ tí ẹ̀kọ́ ojú ọ̀rọ̀ ọ̀dàdá àwọn ẹrúsìn ọlọ́run ìyẹn ti fẹ́ mú wọn irun tá a máa kíta mi sọ láti fi ṣe sọ àtàwọn ohun tí mo dá kọ mi bẹ́yìn wọ́n bá kí bó tilẹ̀ pé ọ̀sán náà là á kí fàyínà wò yóò jẹ àrùn níta wì bẹ́ẹ̀ á kà sókè ni o. fọmọyọkẹ bẹ̀rẹ̀ lè rọkàn á ti sọ láti fi ṣe sọ lẹ́yìn àti ké dùn áwọn lè ṣe sọ. àti sí a'udhu billahi àti bisimilahi àti kàfátíà àtúntì ka súrà lẹ́yìn rẹ̀ kò sí ní tó kù má ju pé èèyàn kà bára èèyàn sì Allahu akbar lè rúkú láti lọ síbi rúkú. wàyádọ̀ yàdẹ́yìn alárùkìbàtẹ́yìn bẹ́yìn ọba rúkú orígun eékún méjèèjì ńlẹ̀ yàn gbọ́wọ́lé. mò ń kírun mò ń kírun mọ́sálásí ibìkan níjẹ ẹ̀ta nínú àìsàn sálọ ìta gbàtẹ́ni tí ó rò kó ibi ìtàn báyìí ló gbọ́wọ́ sí báyìí ibi ìtàn mọ́sálásí ibi àbò ní tẹ́lẹ̀ ìta máa rí wípé ibi ìtàn lọ káwọ́lé kì í ṣe ibi ìtàn ẹlòmíì ò ní káwọ́ síbi ẹrúnkún ibi ìsàlẹ̀ sẹ́rà yìí bẹ̀rẹ̀ lómi ọ̀ka ọwọ́ sí rárá ibi eékún méjèèjì ìní afẹ́ kéèyàn ò gbé ọwọ́ lé ẹlòmíì tí ọba ẹpọlọpọ ọmọ rúkúrú ọlọ́run tó bá ṣe sànú bẹ́ẹ̀ lómi ọba rókò ẹlòmí olùsẹ́ni ẹlòmí tó lóríṣiríṣi iṣẹ́ kẹfẹ́ káti mọ̀ áàtì ni wípé níbi rúkú wa orí wa ò gbọdọ̀ ga ju ẹ̀yìn lọ yóò sẹ̀ ń tà ara wọn torí bí òjijì ọlọ́run bá sọ́dọ̀ bá rẹ̀ sọ́dọ̀ tánà ìgbà forí kan lórí òun kìí na orí òkè kìí sì tẹ orílẹ̀ kọ̀dọ̀rọ̀ ẹlòmíì ní gíga rẹ̀ ní ọ̀fẹ́ wò yóò àdúró ní kòtò báyìí sòkò lẹ́tọ̀ sí gángan sì gbọ́dọ̀ sí báyìí tó bí yóò ṣe wà nìyí ọlọ́run balẹ̀ sí fún wa. tòmọ̀yìká bẹ̀rẹ̀ lè rò wọ́n lẹ́yìn náà ẹni pé lẹ́yìn tó ti ka pátí àtàn tó ti ka súrà lẹ́yìn rẹ̀ yóò ṣe Allahu akbar láti rúkú wàyádàn yàdẹ́yìn alárùkùbàtẹ́yìn ọwọ́ rẹ̀ méjèèjì yóò gbé lórí eékún rẹ̀ méjèèjì wàyẹ́jì àlùrà àṣà òwò ẹ̀yàánà zọ́ọ́rìhì orí rẹ̀ yóò ga ma níwọ̀nba bí ẹ̀yìn rẹ̀ bó ti ga ma ní pé ọ̀gbọ́dọ̀ dákodò báyìí bó ti gbọ́dọ̀ sí gangan tí ó fi àgùn jù tí ó fi àgà ju ẹ̀yìn lọ. kílá ń wá kílá máa ń wírò pò wayaqul subuhana rabbiyal azim níta máa wínú àmọ́ ibi táwọn Yorùbá ti á rí wábìámdì yìí tí wọ́n fi alẹ́ nínú kékeré nù subhana rabbiya al-azim babi amdi subhana rabbiya al-ala fagafirili kò sí nù tíra subhana rabbi al-azim mímọ́ ni fún ọlọ́run mi ọba tó tóbi pọ̀ èyí ò wí wàyùkàrírù mọ̀wulẹ̀ kama pààrà wíwí rẹ̀ ó kéré yányẹ̀ mẹ́ta wàyìn kọ́ ọ̀làmáàdá àlìkàfẹ́ rọ̀kọ́rin wàsùnjúdé tẹ́gbọ́n bá ti olùkírun tó ṣe subhana rabbiyal azim tó ṣe tán tó tún wá fi gbólóhùn tí ń yìí tó fi sí yálà ń bi ni tàbí níbi ìforíkanlẹ̀ ọmọ dáa torí pé màálù tó yọ ìdùnnú ni o wà kàfẹ́rùkọ́ yín wá òde lẹ́yìn ní tó bá tún ṣe gbólóhùn ń bọ̀ yìí sí fàhásánù ọmọ subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ighfir li mímọ́ ni fọlọ́mù ọpẹ́ àtẹ̀yìn tọ́lọ́wọ́n ọba ní í ṣe allahumma ighfir li ọlọ́wọ́n ọba foríjì mí gbọ́dọ̀ yẹn wọ́n fẹ́ kéèyàn tún wí kún subhana rabbi al-azim bákan náà wọ́n fẹ́ káwé kún subhana rabbi al nígbà tá a bá fi orí kalẹ̀. thumma yarfa'u ra'sahu lẹ́yìn tí a bá ti ṣe subhana rabbiyal azim tán ẹ̀mẹ́ta ní ẹ̀márùn ní ẹ̀mẹ́je ní tábà ti ṣe tán lẹ́yìn náà olùkírun yóò gbé orí rẹ̀ sókè kọ́ ilan lẹ́yìn tí ó máa sọ pé sami Allahu liman hamida ẹnu àwọn àáfàá kò lórí pé béèyàn bá ń dárun kí lóun nìkan ṣoṣo tàbọ̀ jẹ́ ìmáàmù nínú mọ́sálásí táwọn èèyàn ò ń kírun lẹ́yìn rẹ̀ ẹnu wọn kò lórí pé yóò ṣe sami Allahu liman hamida bákan náà yóò ṣe rabbana wa lakal hamd tàbí Allahumma rabbana wa lakal hamd Allahumma rabbana lakal hamd rabbana wa lakal hamd kò sí ìtawí ni mẹ́rin ti àwọn ẹnu àwọn àfáà kò lórí pé méjèèjì ni ìmáàmù òwe méjèèjì lẹ́ni ń dárun kí lónìí méjèèjì ni òwe ṣé màmúùn ẹni tí ń kírun lẹ́yìn imam ǹjẹ́ òun náà wí gbólóhùn sami'a Allahu liman hamidahu òbí àbí òní wí ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ńlẹ̀ lọ́dọ̀ àwọn jumhur khilafan li Shafi'iyya wọ́n ti yàn bá ń kírun lẹ́yìn imam ẹni tí ń kírun lẹ́yìn imam rabbana walakal hamdu nìkan ńlọ òwò wí kò ní í ṣe sami'a Allahu liman hamidahu. sọlọ́dọ̀ imam Shafi'i àwọn ní bí máa mú ó ṣe ṣe sẹ̀mí Allahu liman hamida bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹni èrò ẹ̀yìn tí ń kírun lẹ́yìn imam oní ó ṣe sẹ̀mí Allahu liman hamida rabbana walakal hamd kí wọ́n á lẹ̀ rò ẹ̀rí ni pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam gbogbo òórùn rẹ̀ ti máa ń kí pátá ìmọ̀ ṣe sami'a Allahu liman hamida rabbana walakal hamd. ìdáhùn wa ni pé gbogbo òrùn tánà bí kì í ìmọ̀ kókì lónìí nìkan ṣoṣo tàbí kọjá ìmọ̀ àìsíjọ́ fẹ́nu kò wí pé ìmáàmù àtẹ̀ntì bá ń kírun lónìí nìkan ṣoṣo gbogbo wọn jọ sí sẹ́mi Allahu liman hamidahu ṣùgbọ́n ni pé ǹjẹ́ ànábì tó lẹ́yìn ẹnìkan kírun rí so ẹ̀ lè lu ẹ̀rí eléyìí ọ̀rọ̀ kanu ẹ̀rí mi ti á àdìsí ìnáma jọ́ìlà ìmáàmù léyò lámàmì ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ṣàfihàn àwọn tó lò yẹnni pé ìmáàmù wọn fi síwájú kálíbà máa wo bí ṣe ń kírun káàánú máa fi kírun tí a ká máa kọ́ṣe ìmáàmù níbẹ̀ rẹ̀ ìtì ìmáàmù ti wà wájú rẹ̀ fàyídà kọ́ọ̀lá sọmọ́tà ń kó lọ sọmọ́ wọn wá wo ibi táwọn ibi sọ pé فإذا قال سمع الله لمن حمدا فقولوا ربنا ولك الحمد بيتي آذان ناني تبا فاكروا إذا قال المؤذن tí o ti ń gbèrò tí bá ti ń wí nǹkan ti ń wí náà ẹ̀yin náà máa yóò wọ́n ti bá ń wí. ṣùgbọ́n bí wàá kàmá sí yàtọ̀ ọ̀rọ̀ àlọ́rin ó wàá kàmá sí ọmọ tó kàn sí ni wípé fàyídà hayya ala salati hayya ala falah fakulu sáwọn náà sọ bẹ́ẹ̀ ala salati ala falah a ní sọ bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah jókòó lọ́ni wípé lọ́dọ̀ àwọn jùmọ̀ ìmáàmù àtẹ̀ntì ń dàrún kí ẹni wọ́n sọ sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamd ṣùgbọ́n irú ẹ̀yìn ọwọ́ gbólóhùn tiẹ̀ tọ́ka ní rabbana walakal hamd. afaani thumma yarfa'u ra'sahu lẹ́yìn náà yóò gborí rẹ̀ sókè níbi rúkú kọ́ ìlà lẹ́yìn tí ó sọ pé sami'a Allahu liman hamida barista ìkànnà àwọn àfa táwọn àfa táwọn àfa ń gba kí ó lẹ́nu rẹ̀ ńlọ́wà so bẹ́ẹ̀ bíbá títà ti tún ni pé ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ṣẹ́ṣẹ́ mi àìsùn alima láwà tún mi sẹ́mi Allahu liman hamida kìí ṣe pé ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn rárá ọlọ́run gbọ́ ohun ẹni tí ń dúpẹ́ fún tí sì ń yìn ìtumọ̀ sẹ́mi Allahu liman hamida olúwo wàsíù àyìndé ó ní ìdá sàmáwò kúburé ìdá sàmáwò kúburé ẹni òyìnbó nígbà kò ní gbin àlùbọ́sà kọ́wọ́ ẹ̀fọ́ àbá àkànnà bá tó mẹ́ńdókòó ní à wọ́n ní nǹkan wá dé báyìí o so ìtukùtù nù o so sẹ́mi Allahu liman hamida ọlọ́run gbọ́ ohun ẹrú rẹ̀ tí yìí ti ń fọpẹ́ fún un bàbá wa sọ pé nkánà ìmáàmá awomunfarida ọwọ́ ẹni tí ó wí sẹ́mi Allahu liman hamida ìmáàmù tàbẹ́ntì ń dárun kí lónìí nìkan ṣoṣo nígbà ọba wí tán wáyàkúlù àìdán rọ́bà náà wàlákàlẹ̀ hamdu ìdúsọ́pọ̀lọpọ̀ tá a máa ń wí dénú ìyẹn ni wípé rọ́bà náà olúwa wa wàlákàlẹ̀ hamdu ọpẹ́ tìrì ọlọ́run bá ní í ṣe àní fi máa bá wọn. ànábì ń kírun lọ níjọ́ kan ó wá ti sami'a Allahu liman hamida àwọn sàbí sọ pé rabbana walakal hamd lẹ́nìkan bá sọ pé hamdan kathiran tayyiban mubarakan fi mílíọ̀nù samawati wa mílíọ̀nù àti anábì nígbà wọn parí irun anábì ní gbọ́dọ̀ tó bí mo ṣe fi tán mo sì ráwọn màláíkà tí ń rá bàbàbàbàbà láti sáré gba irun wa yẹn wípé a níjẹ́ ọmọ lórí rabbana wa lakal hamdu nìkan níta tún fi kún ni pé hamdan kathiran tayyiban mubarakan fi mílì àsàmáyì wà mílì àdìhàrùdì wà mílì àmàṣe tàmíṣe ń bá àdá o ó tó kójú bá nù bàbá tìbí débẹ̀ náà kò ní àtìdá yẹn ni pé ọpẹ́ ní fọlọ́n hamdan kẹfìrọ ọpẹ́ tó pọ̀ dáadáa tọ́yíbà tó sì dáa mùbárakan tó tún ní ìbùkún ọlọ́run nínú mílì àsàmáyì ọpẹ́ tó ṣe pé yóò kàn inú sánmà kẹ̀kẹ́kẹ́ bákan náà tí ó sì kún orí ilẹ̀ kẹ́kẹ́kẹ́ wàmílì àmọ́ ṣe tàbí ṣe ń bá dàbò tí ó tún kún gbogbo ohun tí lọ́lọ́run bá tún fẹ́ lẹ́yìn rẹ̀ ẹni pé lẹ́yìn tá a bá ṣe lẹ́yìn tán a ti gbórí kúrò nírò kó ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù mọ́sálásí mi ọba ti ń gbórí kó sẹ́mi Allahu liman hamida kò ní í nàró dáadáa tán tí ó fi lọ sí ìforíkalẹ̀ odindi rúknù kan odindi orígun kan ilẹ̀ yẹn gbé o nínú àwọn orígun wọn ní pàtàkì lọ́lọ́dọ̀ àwọn Hanabila orígun kan lè sọ ni ẹ má yẹsọ orígun nù lórí irun ìforíbalẹ̀ bàdí tàbí kọ̀bùlé ọgọ́rùn-ún ọ̀ràn àti kéèyàn òun wá tọ́ba tún wá màmá tí àgbórígun jùlẹ̀ àbí wájibù jùlẹ̀ nínú irun yẹn ti bàjẹ́ o sọmọ yẹ́rù fáwọn ọ̀rọ̀ àṣà lẹ́yìn náà yóò borí rẹ̀ sókè qailan tayyib thumma yasjudu lẹ́yìn náà yóò wá forí kalẹ̀ aláàdọ́yì yìí sábàátì oríkì ara méje ni ó fi wólẹ̀ ni ó fi forí kalẹ̀ fọlọ́n kàmẹ́kọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam ẹgẹ́ bí ànábì àlékún ìkẹ́ àti ọlọ́run kọ́ máa bá a bó ṣe wípé umirtu an asjuda ala sab'ati a'zumi wọ́n pa mí láṣẹ pé kí n máa wólẹ̀ fọlọ́run kí n máa lo àwọn ààyè pàtàkì méje kan kí n máa fi wólẹ̀ fọlọ́run. alalijabuha iwájú wàṣára ìlà wàṣára bíyàdẹ́yìn ìlà àǹfì ẹni pé tábà forí kalẹ̀ kò ní jẹ́ wájú nìkan imú náà láti lélẹ̀ imú àtòrí bá níbi ìsinsìnkanu ojú iwájú báyìí àti mímú ẹlòmíì orí nìkan ni ó fi kalẹ̀ àtòrí àti mú ilẹ̀ yóò fi kalẹ̀ wọ̀ alalijabọ iwájú àfi kalẹ̀ wà á ṣe àràbí adéyìnlá à ń fi anabi wa fi ọwọ́ rẹ̀ méje tọ́ka sí imú pé imú náà kalẹ̀ o wọlékapáyín àti ibi ọrùn ọwọ́ ìdíkẹ́ àtẹlẹwọ́ méjèèjì ó di mẹ́ta wọ́rùkúbatáyín àti eékún méjèèjì ó di márùn-ún wa atraf al-qadamayn àti bí ètè tí àwọn ẹsẹ̀ wa méjèèjì muttafaqun alayhi hadithi yìí bí ìmáàmù Bukhari ṣe gbà wá àti Muslim wọ́n jọ fẹ́ẹ́ nìkan lé lórí pé hadith kò lálàáfíà ni. níbi ìforíkalẹ̀ gbólóǹtà wàá sọ ni pé subhana rabbi al mímọ́ ni fún ọlọ́run mi ọba tí ó ga jùlọ thumma yukabbir lẹ́yìn náà olùkírun yóò ṣe Allahu akbar wa yajlisu ala rijlihi al-yusra yóò wá jókòó lórí ẹsẹ̀ rẹ̀ òsì wa yansibu al-yumna yóò wá na ẹsẹ̀ ọ̀tún yóò nà lé lórí wa huwa ìjókòó báyìí la máa ń pè ní iftirash ìjókòó orí irun oríṣiríṣi ni ìftirọ́ọ̀ṣù ń bẹ tàwárùkù ń bẹ ìftirọ́ọ̀ṣù lọ́dọ̀ àwọn Hanabila a máa ṣe ìftirọ́ọ̀ṣù ní gbogbo bí ìjókòó pátá tí wọ́n bẹ níbi irun gbogbo bí ìjókòó pátá tí wọ́n bẹ níbi irun àfijókòó sáábà ti sálámà tó bá rákà mẹ́rin láti jókòó tàwárùkù mo rò kàn yé ìfìtìrọ̀ ṣùgbọ́n ń ti lọ nìyẹn o àtòlí nígbà tí wọ́n náà wọ́n tó lọ yìí ìfìtìrọ̀ ṣùgbọ́n ni ẹsẹ̀ òsì àátẹ̀ ẹlẹ̀ báyìí ẹsẹ̀ ẹsẹ̀ dàtí ẹlẹ̀ báyìí náà. Àmì ilé lẹ́mìí. Àmì ilé lẹ́mìí. Táwọn ilé lẹ́mìí. Daya ka wọn fẹ́ni láti. Ìfìtìrọ́ọ̀ṣù rẹ yẹn ni pé ẹsẹ̀ àlàáfíà èèyàn tẹ́lẹ̀ báyìí. Kí n tó lọ síbi eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìlóso ajá kan nù ìkànnì àwọn ìlóso ajá òun lẹ́yìn ọ̀lẹ́tọ̀ àwọn ìṣesí àwọn ẹranko kan nẹ́ẹ̀dì kọ̀ fún wa lórí ìlú oníkà máa ṣe èyí ìjókòó báyìí lórí ìlú gbọdọ̀ ti yé èèyàn lè jó fáìpẹ́ láàrin ìforíkalẹ̀ méjì ìjókòó ti bẹ láàrin ìforíkalẹ̀ méjì èèyàn lè jó ṣùgbọ́n fún táyà èèyàn gbọdọ̀ jókòó báyìí lórí ìlú gbọdọ̀ ti yé ẹlòmíì tí ẹ bá jókòó atẹ́sí ọ̀tún àtẹ́sí oṣù yóò ti tẹ́ méjèèjì yìí òun náà ẹlòmíì kọ́ ọba jókòó tán apá ọ̀tún báyìí òní òun náà lẹ́tọ̀ ṣubú láti wá jókòó ìtọ́lẹ́tọ̀ ẹsẹ̀ òsì wa á báyìí ẹsẹ̀ ọ̀tún á wà lórí tí ó fi gbogbo oríkèéríkè ara wa pátá òní yóò fèsì kíbla ìfìrọ́ọ̀ṣù nìyí múrùpátìmí tàwárùkù ilẹ̀ ẹlẹ̀ láàjókòó lé lórí ẹsẹ̀ òsì á wà tàwárùkù lọ́dọ̀ àwọn níbi ìjókòó ẹlẹ́ẹ̀kẹta àbí ìjókòó ẹlẹ́ẹ̀kẹrin níbi ìrún tó bá jẹ́ olóko mẹ́rin àbò olóko mẹ́ta láti máa jókòó báyìí mo rò bá ti rí tàwárùkù lò wọn lọ́dọ̀ àwọn màlìkíyà báwọn sì máa ń gbé tiwọn lọ́dọ̀ àwọn màlìkíyà tàwárùkù ti hàn wọn lọ́dọ̀ àwọn hànẹ́bílà àti àti ṣàfihà ṣe ìjókòó sálámà lọ́dọ̀ àwọn ṣàfihà yálà rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ni a ti èyí ó jókòó tàwárọ̀ wọn lọ́dọ̀ àwọn Hanabila ìjókòó oníraka méjì tó yóò ti sálámà ìtìrọ́ọ̀sì ilẹ̀ yóò ṣe ìtìrọ́ọ̀sì nígbà yóò jókòó lórí ẹsẹ̀ àlàáfíà ẹsẹ̀ ọ̀tún àwọn ànàlẹ́ yóò sì mẹ́yìn gbèsè bá ti báyìí ẹtì rí gbèsè báwọn yóò kọjú sí kíbla tó bá ti mú jókòó thumma yukabbir lẹ́yìn yóò ṣe Allahu akbar wa yajlisu yóò sì jókòó ala rijlihil yusra lórí ẹsẹ̀ rẹ̀ òsì wa yansibu al-yumna yóò ra ní ẹsẹ̀ ọ̀tún lé lórí wa huwa al-iftirash la máa ń pè ní iftirash. wa jami'u jalisati salat gbogbo òjókòó ti ń mo sì kọ́jọ́kò lákọ̀ọ́kọ́ láti jò yẹn ni pé ẹsẹ̀ òsì ńlá jókòó lé lórí ẹsẹ̀ ọ̀tún àwọn àna lé lórí báyìí. ìlà fi tashahhud al-akhir àfi níbi táyà ìtọ́gbẹ́yìn tá a ti sálámà ibẹ̀ nìkan láti jókòó àtàwárò fa innahu yàtàwárò kí ni jẹ́ ìtàwárò kù à ń yẹ gírísà lọ́lẹ́ àrùn ó ní kí olùkírun kó jókòó kídìrì ọkàn ilẹ̀ ẹlẹ́ níbi tá alákọ̀ọ́kọ́ orí ẹsẹ̀ rẹ̀ ló jókòó lé lórí ṣùgbọ́n níbi eléyìí tàwárò ilẹ̀ ẹlẹ̀ gangan òní yóò jókòó lé lórí wàyí òkúrẹ́jọ rẹ́jìlá òní yóò sọ̀rọ̀ minal khalfil ayman ẹsẹ̀ rẹ̀ òsì yóò wá yọ jáde níbi abẹ́ ẹsẹ̀ ọ̀tún rẹ̀ wọ̀yàkóòrò gbólóhùn tí ó wàá sọ ni pé. رب اغفر لي وارحمني واهدني واجبرني وارزقني وارفعني كيز رب اغفر لي وارحمني كيز سبحان ربي الا فاغفر لي رارا إما كاسي سبحان ربي الأعلى tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ káwé délẹ̀ à ọ ìjókòó ti bẹ láàrin ni máa bẹ̀rẹ̀ lọ. ìjókòó àárín rọ́bìk fẹ́rẹ̀lẹ́ alìrawi bàbá wọn rọ́bì fírlẹ̀ rọ́bì fírlẹ̀ rọ́bì fírlẹ̀ sábà fẹ́ wí láwùdílẹ̀ rọ́bì fírlẹ̀ wàrhamni wàdíni wàjúwòrìní wàrfàání wàrúsókòní wàrfàání mẹ́fà ni ẹni pé rọ́bì fírlẹ̀ ọlọ́run bá foríjì mi wàrhamni ọlọ́run kẹ́mi wàdíni ó ti fọ̀nà màmí fẹsẹ̀ mi múlẹ̀ lórí ìsìlámù wàrúsókòní ọlọ́run pèsè fún mi wàjúwòrìní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tọrọ mi kù ọlọ́run bá ń jí wàá fi ni ọlọ́run kó mi yọ kó mi bí àwọn ẹ̀ṣẹ̀ tòmọ̀ yàtọ̀ lẹ́yìn náà yóò forí kalẹ̀ àtàníyàtà ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kálíkúlá bó ṣe forí kalẹ̀ lákọ̀ọ́kọ́ tòmọ̀ lẹ́yìn náà yẹn àdùn yóò dìde mọ̀bàkírọ̀nù. مبكرا على صدور قدميه ويجعل الركعة الثانية كالأولى إبن لا تبلمي وجمع جور أبر الله قال قصة جمع سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب جزاكم الله خيرا وأحسن الله إليكم أبي الله قد سمع شيخ ولي السلام حتى من القول التي ما قالوا ní báyìí after eleven questions ìbéèrè àti ìdáhùn ẹ tó bá ní ìbéèrè sí káfọ́ ọ̀nà ó ń bèèrè bèèrè wípé ṣíkúkú násílẹ̀ àwọn ìlú kí ó sókè tàbí kàsílẹ̀ bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah àwọn náfìlà tó bá jẹ́ lẹ́yìn ìrun alẹ́ ibi tá a ti máa ń kí owó kè níbi ìrun ọ̀ràn yẹn bàbá fẹ́ ṣe náfìlà rẹ̀ náà á jẹ́ òṣèré ibi tá a ti máa ń kí owó jẹ́jẹ́ níbi ìrun ọ̀ràn yẹn àti sọ̀láàtù rẹ̀ lẹ́yìn àti sọ̀láàtù wọ́n ní ẹ̀jọ́ ẹbá ní ìsàlàyé bí a tún máa ṣe tàwọn èèyàn ìdájú nínú ọ̀pọ̀ tàràwí oní ẹni tàájú náà fìlà táàmù lálẹ́ ṣùgbọ́n ní Ramadan wọ́n fẹ́ ká pọ̀ dáadáa nínú fílà kájẹ́ kí Ramadan wa kọ́ yàtọ̀ sí àwọn ọjọ́ ayé yòókù lásán kájẹ́ kí Ramadan wa kọ́ pọ̀ dáadáa ló fi jẹ́ pé tó bá kí mọ́sálásí má gbára lónìí nìkan tó bá tún jí lóru kó tó jẹ sàhóòrò tó gbìyànjú kó rí kó tó ṣe náà fílà wọ́n tí yẹn bá ti á ṣe náfìlà pẹ̀lú ìmáàmù tó kírun tán yányá pẹ̀lú ìmáàmù tí á kí wétìrì ìkánu méjì nìyí ìmọ̀ tí màmú bá ti sálámà bí wítìrì kéèyàn múra kẹyọ kan wá kéèyàn fi sọ wítìrì ń lè ṣá fún ọ̀lẹ́kànnà tàbí kọ́ máa lọlé ńgbọ̀ bá délé tó bá fẹ́ sí tàájú lóru kọ́ wá sí nábìdò wítìrì ń kọ́ ọ̀sọ́ di ṣá fún ọ̀padà èèyàn wá sẹ̀ èèyàn gbọ́ nábìlà tí yàn bá fẹ́ yàn níbi wítìrì tí yàn bá wá yàn èèyàn sì wà mú wítìrì mi èèyàn sì wà mú wá lẹ́yìn rẹ̀ ọ̀yọ́ yìí bá yà pẹ̀lú sí i aláwọ̀kọ́ ni wípé àti kírun pẹ̀lú ìmọ̀mù mọ́sálásí gbogbo ọ̀nà pátá ńlá kílẹ̀ yẹn lẹ́yìn ẹ̀gan ló sì dájú ọ̀pọ̀lọpọ̀ nípa tá a bá ti lè parí bí aráka mẹ́wàá náà ń kí mọ́sálásí àbí aráka twenty náà ń kí wọn ò ní báyìí máa ń kí ráka mẹ́ta wítìrì ti máa ń kí lẹ́yìn rẹ̀ kálukó ti jáde ọ̀dà tó ọ̀dà tó ètò dàdí wípé gbogbo òrùn tí ìmọ̀mù bá kí pátá káàdì jọ ìwọ tí ìwà fẹ́ ṣe wítìrì lásìkò tí màmú ṣe wítìrì kí pẹ̀lú rẹ ńgbà ọba sálámà mi wọ arákà ẹlẹ́ẹ̀kẹta níbi wítìrì àwọn òní sálámà á fi rákà kankan tí a ti jẹ́ rákà mẹ́rin ajẹ́pẹ́ àti nàkùdù wítìrì wọn àti sọ́dẹ̀ ṣàfùnù sílẹ̀ yẹn sí tó bá jẹ́ pé ìmáàmù sálámà àwa náà sálámà èyí tó sì dáa jù ní kọjá pé ìrun tí èèyàn ọba yàn lóru ó jẹ́ pé wítìrì ní ọ̀kan yìí tọ́da jù lọ àwa fẹ́ jọ láwọn àìsí ṣe wítìrì kan ní mọ́ṣáláṣí pẹ̀lú ìmọ̀ téèyàn ó ṣe ni wípé bàtà bá fẹ́ bẹ̀rẹ̀ náfìlà tẹ̀ fẹ́yàn lóru yẹn ẹ kọ́kọ́ mọ́ra kẹyìn ọ̀kan wà ní ẹ jókòó ẹ ṣe táyà ẹ sàlámà wítìrì tẹ̀ káwọn ẹ ti tù ú gbogbo náfìlà tẹ̀ bá fẹ́ yàn ẹ wà á sùn yìí tẹ́wọ́ fẹ́ fi ṣe wítìrì bí araka yọ̀ọ̀kan lẹ́yìn fi ṣe wítìrì ni bí araka mẹ́ta ni bí araka márùn-ún ni ẹ̀ ṣe wà fún wa lẹ́yìn. wọ́n ní tíjókòó jókòó táyà tí bá rọrùn fún ìlànà ìjókòó nínú ṣe wọ́n ti jókòó táyà ọ̀bá rọrùn jẹ̀míà láti jókòó ìmọ̀ tí a bá lè pẹ̀lú abala wọn ntí bẹ́ẹ̀ níbi ìrún ni wípé ìṣesí méjì ní bẹ́ẹ̀ fún òkèrún níbi ìrún kéèyàn òkèrún nínà wò lẹ́yìn tí ò fara ti kankan ìṣesí aláwọ̀ à tí bá ti bá fara ti kankan mo lè sùúrù àwọn lè sùúrù sọ́bí wọ́n sálẹ̀ nàró lè nàró nàró kọ́ fara ti nǹkan kọ́ fara ti òkèrún òdì méjì sísẹ́ lẹ́ẹ̀kẹta àti kíní àti kejì lẹ́yìn òtí ẹ̀rọ̀rùn ìjókòó nìkan o lè jókòó tó ní farati nǹkan ìṣiṣẹ́ ẹlẹ́kẹta ni àti bá farati nǹkan ṣubú farati nǹkan ó di mẹ́rin àmẹ́yà ni mo rọrùn ìfẹ̀gbẹ́ ọ̀tún lílẹ̀ àkọ́rọ́rùn afẹ́gbẹ́ òsì ìfẹ̀gbẹ́ òsì náà lílẹ̀ àìlẹ́yìn kọ́ ọ̀rọ̀rùn takaka ìpàkọ́ lílẹ̀ fẹ̀yìn lílẹ̀ ọmọ wa tó tó bá ti dín kaba ti fẹ́nu ká máa fẹ́nu ká ẹnu òsè kà mọ́ polisi ọ̀rọ̀ máa wò ṣùgbọ́n sì mí a sì rán létí ìrún ọfẹ kírun àti pé ìgbé ìgbìjú rẹ ni ó máa fi ṣàpẹẹrẹ pé ó ti forí ó ti forí kalẹ̀ títí ìbá fẹ́ kírun ó lè nàró ní ó lè nàró kírun ṣùgbọ́n ìjòkó ọ̀rọ̀ nìyẹn bàtàkùn mọ́ àwọn ìsọ̀tọ̀ àti ìnàró ní ó ti mú tọ́ba bẹ́sẹ̀ wọ́n ìfowópamọ́ lè jókòó lọ bàbá sì lágbára yóò ṣe pẹ̀lú ọlọ́run bàbá bóyá ó yé àbí òye bí a jẹ́ ti bàlérò pẹ̀lú question yẹn ni wípé ìjókòó tẹ wí ń kọ̀rọ̀ ń lọ́rùn bó ni ó ti á ti irun rẹ̀ ọba jẹ́ ṣùgbọ́n wọ́n ń júwe bó ti lè ṣe lórí irun tí irun ó fi wà perfect tí ó fi tí ó fi dángájá dáadáa làwọn àlàyé táwọn afáàtì tí wọ́n ṣe fún wa bí àlọ́ sọ ajá lórí irun rẹ̀ ọba jẹ́ gáyà ti mẹ́mẹ́ ni wípé ní tó ṣe màkìrọ̀ òfin lọ́dọ̀ àwọn afáà. Assalamu alaikum wọ́n bèèrè wípé bí ẹ bá ṣe ẹ̀yìn ẹ̀dẹ́kẹ̀rọ wọ́n láti kàṣẹ tábùkù rẹ̀ ó ṣe àdúrà àwọn àmì kàṣẹ ṣe ìgbó náà yẹn tí ó tún ṣe ṣe kó kábùkù ṣẹlẹ̀ sí bí a kó ní accident náà wá ṣẹlẹ̀ sí àjẹpẹ́ tí ọba ṣe àdúrà bí àlọ́kọ́ bí ogun rẹ̀ ní ìbàdàn sùmọ́lábàlá ń tọ́jú ẹ má bíi pé wọ́n ń sàṣìyàn wọ́n ń dì wọ́n ń dìyàn wọ́n ń ní àgùnlẹ̀ fún yàn tó bá ti di sí àtẹ́kẹ̀rù pẹ̀lú ògbọ́n kò tí ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sí kò ní ìṣẹ̀lẹ̀ rárá àbí tí ọba rẹ̀ ti ní ẹnìkan wá tí òkà fọwọ́ wá gbádùn ká wá jókòó wá sùkú àbí kéde ara kò sí lọ́jọ́ rẹ̀. lẹ́yìn kata tí a mú nǹkan ọmọkùnrin rẹ̀ gẹ́sí ní a máa mú kò lè wù tọ́ alámọ̀jẹ̀lẹ̀ hàtà jẹ́mà jẹ́mà ọ̀gbẹ̀gbẹ̀ wọ́n ti fà kókó la mi bá wọn ma'ani ìgbàfà kókó máa sóná ربنا لا